kí ọlọ́run bá kó fi wá ṣe àlékún wa àti náà nínú tí a bá sábà lọ́dọ̀ yorùbá òun náà ni pé ká fẹ́ ṣàdúrà ní ká kùránì nínú ẹ̀ wọ́n ní nínú ẹ̀ wọ́n ní ká ìzáwákà ìzáwówó àbí nínú ìwọ́n tún máa ń ta wọ́n tún máa ta ẹlòmí lè ní tó bá fẹ́ lówó tàwa kí àkọ́ọ̀tì gbogbo ilé yìí pátápátá gẹ́gẹ́ bẹ́yìn náà ti sọ pé ẹ̀rí kà bẹ́ẹ̀ náà làwọn afẹ́ẹ̀sì náà ṣe rí kà nǹkan táwọn afẹ́ẹ̀sì wá rí kà nípa ètò wáyé gbogbo ẹ̀ ò fẹsẹ̀ rinlẹ̀ kátọ̀pá fẹ́ ṣàdúrà kọ́ wá ní ẹ afẹ́sọ àlùkùránì kalẹ̀ kò sí nínú ẹ̀kọ́ àdúrà kò sí nínú ẹ̀kọ́ àdúrà ká fẹ́ ṣàdúrà ká wá ní ó yá ẹ pé àwọn àfáàjọ kan wá ṣàdúrà fún wa rárá àwọn nǹkan tó wà ní Islam nínú ẹ̀ ni wípé ó pàdé ọmọ yẹ ẹ torí pẹ́ ní dáadáa ni ó sọ fún pé àfa ẹ̀jọ̀ ẹ má gbàgbé nínú àdúrà ni tó ti yé kó sọ fọmọ yẹ pé ẹ má gbàgbé nínú àdúrà ni o bí ọba wa bá a tó dé àfa ẹ̀jọ̀ òun fẹ́ kẹ́ wá ṣàdúrà fún mi ìyá dẹ̀ tó wípé àdúrà ò ní gbogbo bí sáàdúrà bá ti bá yọ̀ ní kó dẹ̀ bẹ̀rẹ̀ sí gbé fún lẹ́sẹ̀kẹsẹ̀ ọ̀nà àjẹ lówó owó alálùbáríkà ọ̀nà àjẹ fún yín àwọn ọmọ alálùbáríkà ọ̀nà àbá fún yín àwọn gbogbo tẹ̀ ń fẹ́ dáadáa ọ̀nà àbá ṣe fún yín èyí tẹ̀ fẹ́ láburú ọ̀nà àbá gbé jùlọ sí yín láti fi kúlù bàdàn bàdàn ìlànà ìdáná tó bá ṣe báyẹn ó ti ṣe kí ni èyí tó jẹ máa wálé tó bá wálé wọ́n lè ní ọpẹran wọ́n lè ní ọra bíi wọ́n lè ní ọ̀rá mínírà tó yé orí ìdúró náà ti wá ṣe yẹn tó bá ṣe tán sínú ẹ bá dùn pé ah, ah, èèyàn ló ṣoore fún mi báyìí ìwọ náà wá fẹ́ sọ lẹ́sàn àlọ́bì sọ̀rọ̀ máa lù ọ̀sẹ̀dà ó ní mọ́ni ájà ilé ìkòbí máa lù ó ní tí èèyàn kan bá ṣe dáadáa sí yín fàkà fìbò ẹ̀yìn náà ẹ̀ dáadáa tó ṣe sí yẹn ẹ̀sán padà fún tẹ́ bá wá ní nǹkan tẹ́ lè fi sán lẹ́gbọ̀n fàkóòlù jazakumullahu khayran ẹ sọ fún pé jazakallahu khayran èèyàn wá ṣàdúrà fún wa tó bá yàtọ̀ sí jazakallahu khayran àwa ní nǹkan míì lẹ́bàá tó wò pé àṣẹ fún àfáàrí five hundred naira kò sí láìsí ilẹ̀ ṣòdìye ṣùgbọ́n kò sí nínú iṣẹ́ àwọn àfà nílẹ̀ Yorùbá tó náà yọ máa ń kàkó sí àfà òun náà ni pé ẹ ti máa ń báyàn ṣàdúrà

ẹ̀rẹ́ lómi adé káwọn afá wa ṣàdúrà lé òun òun á máa sùn àwọn afá sì máa ṣàdúrà fálọ̀ irú àdúrà yẹn ọlọ́run ò fi ràn wá iṣẹ́ àdúrà kì í ṣe inú iṣẹ́ àfà iṣẹ́ àwọn àfà ni pé kán káwọn èèyàn nínú táwọn àfà máa ń káwọn èèyàn làdúrà àkọ́ wọn mọ́ ti máa ṣe irú àdúrà kan máa ṣe ládùúrà tó fẹsẹ̀ rinlẹ̀ ìyẹn ni iṣẹ́ àfà káwá láàrin ìbá ìtàfà pé àfẹ́ wa ṣàdúrà fún mi nǹkan kan ó gbóyún iṣẹ́ rẹ̀ o ti yé tó kọ́nà ọba kó fi wá àwọn ọ̀lànà táwọn afọwá gbélẹ̀ ní ọ̀dọ́ wa wọ́n ní ẹ̀họ́n máa sọ yàtí kalẹ̀ ẹ̀họ́n máa sọ ó dìde kùrán sọ gbogbo yẹn kò sí lára ẹ̀sìn wa èyí tó pọ̀ jù látara pa máa jẹ àánú náà ni ó sì máa ń àwọn lójú aya nípa ó ní ní kó ṣe ní tẹ́sí mẹ́fẹ́ ọkàn tí ò bá ti sí lára tẹ́jẹ̀ mi wà kò sí àdìsí yẹn wá ní wa kọ́lùbùlù kùránì yá sí ọkàn kùránì ní kíni yá sí àdìsí àdádálẹ̀ àdáparọ́ ni wọ́n fi pamọ́ ànábì sallallahu alayhi wa sallam wọ́n fi parọ́ mọ́ ànábì tó kò fẹsẹ̀ nílẹ̀ àdìsí tí wọ́n sọ wípé béèyàn bá wá owó ìjọba fún yàrá ìdìbò ìjọba fún yàrá ìdìbò gbádùn yẹn tó ti yé hadithi tó wá lórí súrọ́tùlù wá sí à wípé ìkan nínú àwọn sọ̀hábà bóyá sáàdì bí nàbí wà fi ń kọ́ àwọn ka ìdáwákà lálálẹ́ pẹ́rẹpẹ́rẹ tó ti ka nínú tí máa jẹ́ kí èèyàn lówó pọ̀ nínú ẹ̀ ní ká máa ṣe ìfàm ká máa ṣe astaghfirullah astaghfirullah nínú tí máa jẹ́ kí èèyàn lówó ni kéèyàn máa ṣe alhamdulillah alhamdulillah tó pọ̀ nínú tó máa jẹ́ kí èèyàn lówó òun ni pé kéèyàn má máa jẹ nǹkan haram gbogbo tọ́nà ń kọ̀ yẹn ká máa sá fún tó máa jẹ́ kí èèyàn lówó ṣùgbọ́n kéèyàn wá fẹ́ lówó kó ní ìdáwákà ni wọ́n máa kà rárá àwọn àdúrà kéèyàn ń kà lówó pọ̀ o lè máa sọ pé Allahumma aksiri mali اللهم ارزقني وأولادي وأقي في عمري ينفي قدا النبي صلى الله عليه وسلم ومن شادوا وشادوا فانوت bàbá náà ti náà lè máa ṣe fánọ́ọ̀tì wọn náà láìsẹ̀ǹsì wà lórí ẹ̀ oníkálukú lè máa ṣe fọ́mọ wa ẹ̀ńtà nífẹ̀ẹ́ sí a lè máa ṣe fún fún àlàhùnmá أكتب مال أبي يوسف وأولاده وأكتب في عمري ìwọ náà wọ́n bá bá mi fún àbú Yusuf lówó tó pọ̀ torí èèyàn dáadáa ni wọ́n bí wọ́n bá lówó ah, àwọn èèyàn máa gbádùn ìwọ náà bá ń fún wọn láwọn ọmọ tó pọ̀ àwọn ọmọ tó bí yóò sì tó wọn lè ju bí mẹ́fà lọ ìwọ náà bá ṣe wọ́n bí fífì ìlú àdúrà báyìí wà á pèrè fẹ̀rọ̀mọ̀rẹ̀ ìwọ náà bá gùn wọn lẹ́mìí wọ́n wá ní òkèrè jù lórí ilé ayé tí wọ́n bá ka ọ́dẹ́rẹ́dì kó jẹ kó tẹ́ bẹ̀rẹ̀ ni ẹ̀ dàmí tí ó fi yé ẹ̀ẹ́ ọ̀nà ìṣàánú irú àdúrà yẹn ń pè èèyàn lè máa ṣe fún ọ̀yàn àlọ́bì tọ́lọ̀tọ́lá máa ń ṣe fún àná àwa náà lè jojú ẹ̀kọ́ ra wa aláhùnmá ákìtìrì mọ́ ẹni ìwọ náà wọn bá àfáàtà jùlé máa láìkì irú àdúrà yẹn gan aláhùnmá ákítírì máa lè ìwọ ọlọ́run ọba wá fún mi lówó tó pọ̀ ṣàbàṣàbí àbáàdì ṣàbì ìwọ náà wá fún wa lówó tó pọ̀ wà ákítírì àwòláàdì ìwọ náà wá fún mi láwọn ọmọ tó pọ̀ ẹ̀ ṣàmíjọ mọ́ wà á fẹ́ ọmọ rí ìwọ náà wá gùn mí lẹ́mìí àlọ́rì sẹlẹ̀sẹlẹ̀ sọ fún wa pé kọ́ìrì òmùúr àwùsàtù ha ó lè tó dáa ju ní gbogbo nǹkan ó lè tó wà láàrin ẹ̀ nínú gbogbo àdúrà tá a ṣe ìyàwó èèyàn ṣàmì sí àkọ́kọ́ wọ́n ṣàmì sí ti gbẹ̀yìn wọn ṣàdúrà sí tààrin àlọ́rì sẹlẹ̀sẹlẹ̀ dẹ̀ sọ pé tó bá wà láàrin ló dáa jù a ní kọ́lọ̀ jẹ́ alówó àwọn èèyàn ṣàmì kọ́lọ̀ jẹ́ kẹ́mi wá àwọn èèyàn ṣàmì kọ́lọ̀ jẹ́ abímọ tó pọ̀ àwọn èèyàn ṣàmì nígbà tọ́nà bá ti fún ẹ lówó kí ló ń bẹ ẹlẹ́rù pọ̀ ọmọ tó pọ̀ ọlọ́run fún ẹlẹ́rìí dúgùn kí ló ń bẹ ẹlẹ́rù pọ̀ ọmọ tó pọ̀ yìí tó bí àdéjọ eighty gan ó tún lè pé forty lójú ayé ẹ̀ tó ti yé tẹ́bá wá wò kan mẹ́tẹ̀ẹ̀ta tánà ti sọ yẹn náà wá rí èyí tó wá dáa jù nínú gbogbo ẹ̀ láwọn òṣàlélé lórí ẹ̀ nínú owó àtọmọ èwo ló dáa jù àwọn ọmọ máa ń dìde dé ìdí àríbẹ̀kọ́ nínú owó àtọmọ ìwọ ló da jùlọ ṣáré èèyàn kan tó lè ọmọ lọ́nu wa kò sí ẹlòmíì ọlọ́run lè fún lọ́mọ kó má fún lówó tí ó ti yé tọ́lọ́ má wa èyí tó dáa bá ń sọ pa ẹ̀mí gígùn àtọmọ èwo ló dáa jù méjèèjì tọ́lọ́ sọ pé òun fẹ́ fún wa ní kan lu pé mú kan nínú ọmọ àtẹ̀lé gígùn jọmọ ìwò la máa mú ẹjẹ́ àwọn àtòsíà ọmọ torí pẹ́lú ní àwọn méjì láǹfààní kẹ́mi wá gùn bí sọpẹ́ tí ò lọ́mọ àbíbẹ̀kọ́ ni àbí àwọn obìnrin náà tẹ́ bá bí wọ́n pẹ́mi gígùn àtọmọ kí lọ́ máa mú ọlọ́ ajẹ́ kan ta wà ní àbí mo ní kọ́ lọ jẹ́ káwọn obìnrin ta ẹ̀ṣẹ̀ àmì náà tó kọ́ lọ́n ṣàánú wa ló fi jẹ́ gbogbo àdúrà tá a bá fẹ́ ṣe ó dáa kó wà níbàámu èyí afẹ́kàdù àwa gbà ní wá ìta àtẹ̀lé ń fi kọ́ wa sọ̀rọ̀ máa ní ọ̀fẹ́ náà tẹ́lò mi bá fẹ́ kọ́ wa ládùúà a sọ fún wa wípé àdúrà fẹ́fẹ́ ṣe yẹn ẹ máa kà á seven hundred and fifty four hundred and thirteen tẹ́ bá pé ó bolo ń kà yẹn a àdúrà yìí gbà àdìfẹ́fẹ́ tó gẹ́ṣẹ̀ torí pàdádá lẹ̀ ní òǹkà ọwụwa bá ti fi rán wa àní láti máa mú wa tàbá ti mú wa àti ń nìyẹn tó kọ́nà wa tó àlèkà ìdáwákà àlèkà ṣùgbọ́n kó má jẹ́ nítorí kan pàti wá rí gẹ́gẹ́ bíi pé á ah, ó bàbàrà ó pọ̀ àwọn Yorùbá ó pọ̀ mọ́ wọn wọ́n á hàdà wákà sórí wọ́n á há mólíkù gbogbo yòókù báyìí kò sí tó há torí pé kí ni ó ti gbà pé yẹn ni irinṣẹ́ irinṣẹ́ pé ta bá lò ní àdúrà tó kọ́ lọ́n gbàdúrà ẹ̀ kọ̀ọ̀kan wa náà. Naam. Naam wọ́n kí ìṣá ìlọ́wọ́ èèyàn jẹ mọ́gírì onígbèsè kọ́nà bá ti wá lóní gbèsè léèyàn bá ti wá jẹ gbogbo gbèsè débi gbèsè ìrún ni kẹrin oníjẹkújẹ lẹ́nu yẹn ẹni tó jẹ gbèsè ìrún oníjẹkújẹ ni ọ kọ́nà bá ti àjẹjẹkújẹ gbogbo ìta ti jẹ kọ́nà ń kọ́ ní wa mọ́kù ọ̀fẹ́ ìtòkù tá a ló ń gbèsè ayé wa kọ́nà máa jẹ àjẹ ewé ẹ̀wọ̀n èèyàn wá jẹ mọ́gírìtì tó bá nídìí tó ṣe pàtàkì tó fi jẹ mọ́gírìtì bóyá ó ń sùn ló fi jẹ mọ́gírìtì tí ó bá kí ọlọ́run àgbà bóyá ìdí tó fi jẹ mọ́gírìtì kò jẹ́ kí máa ń fi òru ṣeré ó ti wá gbàgbé pátápátá gbogbo ìwọ ọkọ ẹ̀ ní kò di kí mọ́gírì bó ti wá dé mọ́ṣáláṣí fún ṣáì ló bá ń sọ ní pé bó mo ṣe dé mọ́ọ̀sì náà ibo mo jókòó sí ṣàlù àlà ló bá rántí gbogbo ah, mi kí mọ́gírì irú ẹni yẹn ọlọ́run àgbà ànábi sọ̀rọ̀ máa lọ sẹ́lẹ̀ ó ní mọ̀lẹ́sì àdìsọ̀dà ó ní ẹni kẹ́mi mọ̀nàmà àdìsọ̀dà áwùnà síyà ó lẹ́ni kẹ́mi tó bá jẹ́ kó gbàgbé láti kírun àbí ó sùn lọ fálì ìsọ̀dìhà ìdàdàkárọ̀ tó bá ti tajú tó rántí yẹn kò lọ kí láka fáàrọ̀ tàláhà ìlàdàlì kò sí tọrọ ní ìtọ́jú yẹn lọ ó ní jẹ ní rìndò tí ò fi kí mọ́kìrìdì sásìkò nìyẹn ọlọ́run àgbà àti gbàládà ṣùgbọ́n tí ò ní jẹ ní rìndò kò wá kí mọ́kìrìdì tí àsìkò ṣáìsì tó kò ní gbalada kódà kò kí mọ́gírìbì kò ní gbalada tọ́lọ̀ ń bá wa fẹ́ ọlọ́run lè fi dípò pé jẹ̀ǹgbà kó ti kí ṣùgbọ́n kò ní ṣe kò ní gbalada rẹ lórí ìyẹn ni aburú wípé kéèyàn kọ́kọ́ má ba mọ́gírìbì yẹn kó wá jẹ́ tó fẹ́ kí ó ti wọ́n wá ń kí ojúlówó òrùn lọ́wọ́ èwo ló wà ìfọ́táǹtì jù nínú ìṣá ìdúpẹ́ kí àti mọ́gírì tó jẹ́ wípé tó bá kí kò ní gbalada lé lórí ó kò gbọ́dọ̀ kí àti ilé tó dójú ojú òṣùwọ̀n èwo ló yẹ ó kọ́kọ́ wá mójú tó jọmọ́ èyí tó dójú òṣùwọ̀n ni torí yẹ ọlọ́mọdé àkàṣe dànù ojú ò ní gbalada lé lórí ẹni tó wá jẹ́ pòun náà wá máa gba aládẹ̀ tó níjẹ̀ ní orí ìgbìn náà kí ni ó dé tóun náà fi gbọ́dọ̀ mójútó ìṣá ẹ̀ òun ni wípé tí a bá fẹ́ kírun lẹ́yìn mọ́ àlọ́bí sọ̀rọ̀ màlì ọ̀tọ́lá ní iná máa jó ìlànà ìmọ̀ lèyìn ká màdé ó ní wọ́n gbé mọ́mù kalẹ̀ fún yín kẹ́lẹ̀ máa tẹ̀lé ìlà kábàrọ̀ kàkà bìrù tí mọ́mù bá ti sọ pé Allahu akbar èyí náà ṣe kí ni ẹ sọ pé Allahu akbar wáyé ìdàrọ́kà ẹ̀fàrọ̀kà tí mọ́mù bá ti lọ rùkú èyí náà ṣe kí ni ìdá kọ́lá sẹ́mi Allahu liman hamida tó bá sọ pé sẹ́mi Allahu liman hamida faqulu rabbana walakal hamd ẹ̀yìn rẹ̀ sọ báyìí wà ìdá sajada fàṣìlì tó bá ti tìjú rẹ̀ tìjú gbogbo tí mo bá ń ṣe ní ẹ ṣe àgbọ̀dọ̀ yapa ìmọ̀ àti ìrìpá àgbọ̀dọ̀ yapa mọ́ tábà òun náà ni pé tó bá jẹ́ pé inú ọkàn wa ọ̀tọ̀ ni nǹkan tí mọ̀mù ń ṣe ọ̀tọ̀ ni tá à ń ṣe ṣùgbọ́n tó wà lẹ́gbẹ̀ẹ́ wa kò ní mọ̀ àyàfi tá a bá sọ fún mo dé mọ́ṣáláṣí wọn kí ánsìrì lọ́wọ́ mo fẹ́ kí mo fẹ́ kí zúbúrì mo sì kí pẹ̀lú wọn pẹ̀lú àníyàn zúbúrì tí ẹ̀mẹ́fẹ́ mi yapa mọ́ mo ní àwòrán ṣùgbọ́n mo yapa ẹ̀ ní àníyàn mi so irú yẹn ń pè ọ̀nà méjì náà la lè gbà bí ẹ lè kí ánsírì tó ń kí yẹn kẹ́yìn náà láléyàn ánsírì èyí tẹ́ ẹ tẹ́ ẹ pé àṣedànù ni ẹ bọ́lọ́ bá jẹ́ àṣeṣedànù lórí yẹn tẹ́ ẹ ń gba ládà yẹn tẹ́ bá wá kí ánsírì tó pẹ̀lú wọn ẹ wá mú wa tó ti yé àbí a lè kí lẹ́yìn wọn ká fi dúrì pé àṣà mú wa tá a bá wá sí fún àti ánsírì àti pàṣírí òsì yẹn ìyẹn nìyẹn bá ṣe lè ṣe ṣùgbọ́n ìṣáàjì kẹmẹ pé zuri àtàkùnrin mẹ́rin mẹ́rin ni but mọ́gírì àti àìṣà mẹ́ta lélẹ̀ mẹ́rin nìyẹn ló fi jẹ́ pé ètò fẹsẹ̀ rí lẹ́jù lórí ọ̀dọ̀ àwọn àǹfààní pé kò lè lọ papọ̀ láyé láyé tálùkì àmọ́ àfìdé kò ní jọ lọ papọ̀ nínú táwọn èèyàn máa wá sọ pé a lè fi kí ni pé ìdí tó wà bẹ́ẹ̀ ni wípé tí wọ́n bá ti ń kí àìṣá yẹn tẹ́ ń kí lọ́wọ́ yẹn èyí dẹ̀ bẹ̀ rọra bá wọn kí àìṣá tẹ́ bá ti tán kẹ́ mú mọ́gírìdì yìí wá ìyẹn ló lékè di ọ́dà wíra táwọn atarínú àwọn àfáà kan tí wọ́n sọ adẹ̀sọ fáwọn èèyàn bí náà láì mọye gbà àwọn ìdí aka ìdí tó jẹ́ wípé kò fi wọlé aka ìjọ yẹn àníkà àní kò ní dé mélòó àwọn ìdíta kájọ yòòdù márùn ìdíta fi lè kí mọ́gírìbì lẹ́yìn ẹ̀tọ́ tẹ ìṣà tó ti yẹ àkọ́kọ́ tá a bá kí nínú táwọn èèyàn máa ní ẹ lè ṣe wọ́n á ní tó bá ju ibi tó ń kírun lọ́wọ́ ìwọ́n ṣáta pété ẹ máa dèbí ìyẹ̀wò ìdí tí a fi lè kí mọ́gírìbì lẹ́yìn pẹ̀lú ìṣá ìpapọ̀ ẹ jẹ́ ká máa dè ìdí alákọ̀ọ́kọ́ òun ni wípé fọ́múlà tí wọ́n fún wa wọ́n ní tí bọ́ọ̀lù bá ti kírun ìwọ takété kò takété bẹ́yìn má jọ ìwọ̀n tí bọ́ọ̀lù ti kí alákà alákọ̀ọ́kọ́ tó bá wá kí alákọ̀ọ́kọ́ tán wà wá lọ́jọ́ ìwọ̀n wà á lọ sí kí ni wà lọ́jọ́ ìwà wà bá ọtí mẹ́ta tí wọ́n bá sálámù ọ̀dà kọ́ sálámù ìyẹ́ sì ni ó takò ẹ̀kọ́ dáná fi fi kọ́ ọ̀run àdìsẹ́lẹ̀ àlọ́bí ìjọkọ̀ arákùnrin kan mọ́ṣáláṣí ó bá jókòó àwọn èèyàn kírun ní arákùnrin wò kírun nílé ó ti kírun mọ́ṣáláṣí ọjà mo ti kírun ní mọ́ṣáláṣí ọjà ọjà central mosque mo ti kírun àlọ́bí ó yá dìde à ó kírun central mosque ọjà tó bá tún débi tó tó ń kírun o láti kí pẹ̀lú àníyàn náà fìlà ìtumọ̀ ní pé tó ti kírun tẹ́lẹ̀ gan ànọ́bì ní kò gbọdọ̀ ta pépé nígbà tó ń ṣe kí ni tó ń kírun lọ́wọ́ tó ọ̀nà kan nìyẹn mi rò pé mo dárúkọ yẹn last time nínú ọ̀nà àdọ́sí sọ̀rọ̀ lànà sára ní àgbọ̀dọ̀ yapa mọ́ gbogbo tó bá ti ń ṣe ní káṣe ẹ̀ máa wá rẹ́dò mi wọ́n á sọ wípé ohun tó máa ṣe ni pé tó bá ti kí mẹ́ta pẹ̀lú wọn wàá jókòó ìmọ̀ máa wá lọ sókè tẹ́lẹ̀ kẹrin ìwà wá jókòó ànábì ti sọ pé ìdà kábàárọ̀ bàkà sí i tó bá di Allahu Akbar rẹ̀ ilẹ̀ lékè ni ìmọ̀mù wá sí Allahu Akbar ìwọ́ jókòó kalẹ̀ olóògbé ó lè wọ̀. ṣẹ́ni pé tẹ bá tún wù yẹn náà ó ti di àpá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀dọ́ ló fi jẹ́ pé tẹ bá dé mọ́ṣáláṣí tí wọ́n ti kí mọ́ gírì wọ́n ti tọ́ sí ṣáì lọ́wọ́ ẹ̀rẹ̀ rọra ti jí ni ẹ bá wọn kí ìṣá yìí kò wá pa mí sí gbígbà jẹ́kújẹ́kọ́ kí ìṣá yìí wọn tán kí méjì ẹ̀wọ́ ní kí n kí mọ́fìlì ní kí n bẹ̀ kí ìṣá yìí ó tán ọ̀yọ́ máa ń wá ròyìn pé a gbọ́dọ̀ so ìrun yẹn tẹ̀léra wọn bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kéèsì tiẹ̀ ti yàtọ̀ exception ni ẹ̀ torí kò sì lẹ́jọ́ wájú ọlọ́run kí ló ń ṣe tó fi kí mọ́fìlì tàbí kò já ìṣètò oṣù máa rojọ́ yẹn ohun tó wá jẹ́ kókó òdòdó tó ló fi jẹ́ pé kọ́lọ́ kó ṣe àlùwọ̀n tàbá dé mọ́ṣáláṣí tí wọ́n tí wọ́n pèsè lọ́tọ́ kí ṣá ìlọ́wọ́ ká bá wọn kì í so àwọn èèyàn padà rí ẹlòmí àmà lò fẹ́nu á lè báwọn àfa kan sọ àtàwọn àfa kan bá sọ èyí sì àwọn àtọ́ báwọn àfa kan sọ àdèmáwọn ẹ̀rí wa àbíbẹ̀ kan ni àwọn àfa tí wọ́n náà sọ ló sọ yẹn jẹ́ ká rẹ́rìí tí wọ́n mú wa tábà rẹ́rìí yẹn àwa gbéyẹ̀wò síra wọn gbogbo wa náà lọ́nà fún làkàyà wa wò síra wọn pé àtàbáwọn ilé òkúta ilé ìṣòro tó fi mọ̀kọ́lọ̀ ń ṣàánú wa láwùjọ káàgbé àwùjọ káàgbé yìí àìmọ̀kọ́ pọ̀ ìyẹn ló ń fa àdánwò oríṣiríṣi ẹlòmíì ìdìrí tó bá ti gbọ́ wà títún tún kan báyìí irú ti ẹ̀ náà bá ju pé à mo ti mọ fíkì nǹkan báyìí mo ti mọ fíkì nǹkan ó wá fẹ́ practice ẹ̀ tòrò ìgbà ní afá báyìí ló sọ àṣẹ ẹ̀ ni àmì òṣà afá báyìí ló sọ bọ̀kílẹ̀ rí kí afá yẹn wa tí ìyọ̀kan bá ní àfa àbá ìlú sọ tó bá fẹ̀rí tán mú wa tálàyé bá wà lórí ẹ̀rí yẹn a lè ṣe fún ẹ tó bá wo tán mú wà yìí àwọn ìdí bá tó wẹ pé ìdí márùn ọ̀rọ̀ táàfà yẹn sọ yẹn kò ní wọlé fún ìdí márùn ó ṣe ṣe lù ìdí márùn yẹn kó padà rí kan ṣó wá rí àfà tó sọ yẹn tó náà bá wà bẹ̀ ìdí márùn tá a sọ yẹn ó tún wá lè sọ pé àfà àwọn ìdí márùn yẹn àkọ́kọ́ bẹ̀ mẹ́ta kò kọ́kọ́ bẹ̀ bẹ̀ rí lẹ̀ tẹ́fẹ̀ẹ́ pé èèyàn náà tún wá túnra mú pé à wọ́n ní mẹ́ta ló gbogbo ó ti yé bọ́rọ̀ mọ́ ṣe rí nìyẹn mọ̀ bí ọkọ̀ wá jókòó lójú kan kó wá máa di yọ̀ kiri tó bá sọ pé kiri kan wà wá sọ di agídí lójú fáànù lójú fáànù tó ti bàjẹ́ ká má sọ àwọn kan torí kò sí fáànù tó ti agídí tẹ́lẹ̀ náà bá tẹ̀lé agídí ẹni tó wọ̀n san fáànù ó lágídí ni tó bá sọ̀rọ̀ sí kò fẹ́ tó máa gbádùn ló wá gbé tòkọ́nà tó wá ṣe kò ń dáadáa. وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين